ojú wa tó lé ojú wa tó kó. Araba tẹlifíṣàn rèé mo tún kí gbogbo èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé pàápàá jùlọ gbogbo èèyàn ọmọ Yorùbá wípé a kó àfọmọnìyàn ṣe lágbára Ọlọ́run gbogbo apáta la máa kéré òkú délé lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Adó Èkìtì lórí ọba àwọn Fúlàní ìyẹn sẹ́ríkì Fúlàní tí wọ́n fẹ́ fi jẹ nílùú Adó Èkìtì tá a ti ń bá bọ̀ bí ọjọ́ mélòó kan sẹ́yìn <laughs> ṣe mọ̀ wípé oríṣiríṣi àwọn èèyàn ló ti ń sọ̀rọ̀ lórí ọba yìí wípé irú ìgbésẹ̀ wo lọ́ba ewì fẹ́ lọ́ gbé yìí oríṣiríṣi ọ̀rọ̀ ló ti jáde ṣùgbọ́n tí mo wá mú wá fún yín lọ́wọ́lọ́wọ́ bàbá èkìtì ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ yẹn ó dà bàbá èkìtì gan ló kọ́kọ́ tú àṣírí ọ̀rọ̀ yẹn síta ṣùgbọ́n bàbá èkìtì tó ti sọ̀rọ̀ míì báyìí kí wá ní bàbá èkìtì sọ eléyìí jẹ́ bíi part two àwọn àṣírí kan tí wọ́n á wà tí bàbá èkìtì tú nínú fídíò tí mo fẹ́ fi hàn yìí ṣùgbọ́n kí n tó fi fídíò yẹn hàn yín mo tún kí ẹ̀yin èèyàn wa tí ẹ tún padà wá wo ìkànnì yìí wípé ẹ káàbọ̀ bákan náà èyí tí ẹ ṣẹ̀ṣẹ̀ come across àràbà tẹlifíṣàn mo kí ẹ̀yin náà wípé ẹ káàbọ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jọ ìwà yẹn ẹ má gbàgbé láti tẹ subscribe button tẹ bá dẹ̀ ti tẹ subscribe button yẹn tán notification button kan náà wà lẹ́gbẹ̀ẹ́ bí agogo báyìí ni ẹ tẹ̀ yẹn náà sí ìyẹn ní ìmọ̀ta yẹn lólobó ní ìgbàkigbà tí ẹ a bá ti fi fídíò tuntun tàbí tá wọ online yóò mọ̀ tayé lólobó láti lè mọ rí àwọn fídíò yẹn wò ẹ láì dé ìnà pẹnu kí mọ́fà àkókò wa ṣòfò ẹ fídíò tí bàbá lẹ́kìtì ṣẹ̀ṣẹ̀ ṣe ìyẹn bàbá èkìtì lórí ọ̀rọ̀ ọba fúlàní tí wọ́n fẹ́ fi jẹ nílùú adó èkìtì ó yá bàbá èkìtì ó yá ẹ jẹ́ kí gbùdùgbé ọ̀rọ̀ kó tún jábọ́. àwa náà gbẹ́dọ̀ yarí pé ohun tí èwe adó fẹ́ ṣe kí gbogbo wa jáde síta pé no pé kò sáyè sẹ́ríkì fúlàní ó jẹ lẹ́kìtì ntí òyí àwọn ọba òpònú ayíradà yẹn ni wípé nígbà tó bá fi sẹ́ríkì jẹ tán sẹ́ríkì wa dominate nígbà táwọn fúlàní yẹn bá wá dàbò wá tọ́tọ́ kọ́ńkà yorùbá lórí ọmọlúàbí ọmọlúàbí tẹ̀ ń pariwo ntí ọmọlúàbí ti sọnù tí pẹ́tẹ́ ẹ̀ mọ̀ ọmọlúàbí tó fi ń jà yín lólè tó fi sọ yorùbá dèrò ẹ̀yìn àwọn àwọn ọba ìgbàanì tó jẹ́ wípé èèyàn lè máa gbàdúrà tó lè máa ní lọ́kàn pé èmi náà fẹ́ wùwà bí ọmọlúàbí àwọn bí Adésọjí Adérẹ̀mí Síjú Adé yeah that man still perform táwọn ò fẹ́ kí aáwọ̀ ìdọ̀tí kan àbùkù kan kó ta lé ọmọ Yorùbá lára nígbà yẹn ni n tá à ń pè ní ọmọlúàbí sì wà àwọn tòde òní àwọn gangan ló wọ́n ti pojú tí à ń pè ní ọmọlúàbí wọ́n ti pò mọ́ yẹ̀pẹ̀ torí owó wọ́n ti pò mọ́ yẹ̀pẹ̀ ẹ gbàgbé ẹ̀ yóò bá wí pé níbi tó bá ti yẹ kéèyàn ó bínú kó má lo sùúrù ibi tó bá ti yẹ kéèyàn ó lo sùúrù kó má ṣe bínú bẹ̀ ní ìkórìtà tí ìran Yorùbá wà most especially Èkìtì lọ́wọ́ tá a wà yìí we must say no to that Serikin Fulani in Èkìtì kì í ṣe àṣà wa kò sí nínú àṣà wa kò sí nínú ètò wa níbo ni sẹ́ríkì ti wá èkìtì náà bí Lagos o èkìtì náà bí Ọ̀yọ́ ariwo tó yẹ ká máa pa lọ́wọ́lọ́wọ́ nìyẹn gbogbo ọmọ èkìtì pátápátá dìde ṣé ẹ rí mò ń sọ fún yín hmm. tí sẹ́ríkì bá lọ jẹ lẹ́kìtì tá a bá gbà kí èwe adókó sẹ́ríkì jẹ àtàbálẹ̀ àtàbókó á mú ìfàsẹ́yìn bá fún wa gbogbo àwọn ìlú tó wà ní bọ́dà láàrin wọn ṣe mọ̀ pé Kogi Òṣùmọ̀ Èkìtì ń bí báyìí ibẹ̀ náà ti fẹ́ máa kó wọn wọlé tọ́bàdẹ̀ ti gbà á tẹ́ǹjẹ́ Sẹ́ríkì lẹ́kìtì ń bí báyìí wọ́n á jẹ tó Oǹdó wọ́n á jẹ tọ̀ṣun nígbà tán bá dá gbogbo ẹ̀rú Sẹ́ríkì yẹn náà wá install gẹ́gẹ́ bí ọba lé lórí. tí ọba bẹ́dẹ̀ ti wà àbùkù kan gbogbo wa nìyẹn so thank you my brother Ayọ̀mídé Lamidi Èkìtì náà bí Lagos kí gbogbo ọmọ Èkìtì ohunkóhun tá a bá ní ká fi jà no room for Seriki in Èkìtì kí an bá fẹ́ jẹ Seriki kán gba ilẹ̀ wọn lọ Yorùbá ò bá wọn jà lé ilẹ̀ wọn Èkìtì ò bá wọn jà lé ilẹ̀ wọn no no no no no no no no no no no no ó yẹ ká bira wa léèrè ó ṣe wá jẹ́ ọ̀dọ̀ wa mm-hmm. èkìtì náà bí sokoto náà ó yẹ ká bira wa léèrè ohun tí àwa ò ṣe lọ́dọ̀ wọn ó ṣe wá jẹ́ ọ̀dọ̀ wa níbi ìbànú tí wọ́n ń ṣe mọ́mì mi àti dáàdì mi bóra mi àti sísítà mi ṣe eré ẹ̀yìn kò lé yín yẹn ẹ̀sùn ìwo ata ìwo ata ìwo ẹ̀fọ́ ẹ̀dà abẹ without fertilizer tó bá máa tó bí ọ̀sẹ̀ bí méjì ẹ rí bí ẹ̀fọ́ ó ṣe pa bí iwu àtá bí ata ó ṣe dìde ńlẹ̀ ohun tó ń wù wọ́n nìyẹn ṣe rẹ́ni tó bá ní ilẹ̀ tó dára iṣẹ́ àgbẹ̀ tó lè iṣẹ́ àgbẹ̀ ló lówó jù tó lè bọ́ gbogbo orílẹ̀-èdè without fertilizer ìtàn wá nìyẹn tó fẹ́ gbá tó torí ẹ̀ tó fi fẹ́ tó fi ń yàbò wọ́n ti kọ́ńkà ọ̀yọ́ ẹ lọ wo pálásì sẹ́ríkì wọn lọ́yọ̀ọ́ tí mákindé bá máa bá àwọn ọba ọba ọ̀yọ́ sọ̀rọ̀ ó máa nà dúró báyìí ni tó bá máa bá wọn sẹ́ríkì sọ̀rọ̀ bó ṣe máa tẹ̀lé lè kẹ́ lè mọ̀ pé nǹkan tí ń ṣe yorùbá gan tinubu dọ̀dọ̀ dáńtàtà ó bà á ṣùgbọ́n ó máa ń nawọ́ sáwọn ọba ilẹ̀ yorùbá ni kí ló ṣe wá tá a lè dìde kí ló ṣe wá tá a lè jà fún ìran wa kí ló ṣe wá tá a lè dìfẹ́ǹdì ilẹ̀ wa Ekiti, not be Sokoto, not be Casino, not be Kano. Let us stand up for our right. Gbogbo ẹ̀yin ọmọ Ekiti, àsìkò yìí gan la fẹ́ mọ̀ lóòótọ́. Àsìkò yìí la fẹ́ mọ̀ lóòótọ́ lóòótọ́ àti lódodo pé lóòótọ́ o Ekiti ò gba gbẹ̀rẹ́. Èkìtì wọ́n ní Èkó ò gba gbẹ̀rẹ́ Èkó ò gba o ṣùgbọ́n Èkó ti gba gbẹ̀rẹ́ ẹ má jà wa jẹ́ káwá yí padà pé èkìtì ò gbàgbẹ̀rẹ́ èkìtì ò gbàgbẹ̀rẹ́ rárá o èkìtì ò gbàgbẹ̀rẹ́ èkìtì ò gbàgbẹ̀rẹ́ rárá o we must not allow it. mo wá fi àkókò ìrọ gbogbo ẹ̀yin ọmọ adó èkìtì ìlú adó ò ní bàjẹ́ o gbogbo èkìtì ò ní bàjẹ́ o ṣe rí tó nǹkan bá ṣẹlẹ̀ sí adó gbogbo Èkìtì ló ṣẹlẹ̀ sí o ìkànlẹ̀ Èkìtì o tí ohun kan bá ti ṣẹlẹ̀ sí Adó gbogbo Èkìtì ló kọlu o tí Sẹ́ríkì bá jẹ ládó Èkìtì àwọ̀ wàhálà o àtẹrú nìyẹn o mo bèbèrè kan lánàá àwọn tó bá jẹ́ ọmọ èwí kì í ṣe èwí o èwí kọ́ ni mò ń bá sọ̀rọ̀ o àwọn tó bá jẹ́ ọmọ ọmọ ọba rúfọ́ọ̀sì adéjùgbé aládésanmí ẹbí léèrè kó sọ ìtàn fún yín kí náà pè ní èkìtì parapọ̀ èkìtì ń dá ogun jà èkìtì ríra wọn gẹ́gẹ́ bí nǹkan lóòótọ́ lódodo lè èkìtì kọ̀wọ̀ sí tí ìwọ̀sí bá ta bá arámọkọ gbogbo èkìtì ló tàbà bí ìwọ̀sí bá ta bá èrè o tabá ẹ̀fọ̀n tabá ìjerò tabá kòtì tabá ìlọ́rọ̀ tabá ìworokó tó fi dé ìyìn gbogbo èkìtì ló tàbà tó bá tabá ìṣẹ̀ èmùrè ìgbára odò gbogbo èkìtì ló dé báwo tó bá tabá ọ̀tún tó tabá ìkòsú gógó iyè ẹ̀dá oníyọ̀ ọ̀yẹ́ ìlú mọ́ba àgbàdo gbogbo èkìtì ló tabà ìlú wo lẹ máa dárúkọ lẹ́kìtì tẹ́ ẹ̀ ní fẹ́kìtì sẹ́yìn ẹ̀ show that we are one tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa bá sọ pé ṣebí sẹ́ríkì adọ́nà ti fẹ́ jẹ́ ọmọ tó máa bí kò ní bímọ rẹ̀ mo sọ fún yín mo ní lẹ́yìn ikú ọmọ Deborah tán payẹ pé ẹ máa wá ẹ máa máa máa wo nǹkan tó máa máa ṣẹlẹ̀ pé àròkò náà fi pa fún ilẹ̀ Yorùbá òun ló ń ṣẹlẹ̀ yìí o àwọn ọba wa ti tà wá mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn wo ló kọ́kọ́ bẹ̀rẹ̀ òwò ẹrú ní ilẹ̀ Yorùbá àwọn ọba yìí ni ẹ lọ béèrè àwọn a kàn ń blame pé àwọn òyìnbó wa kó wa lẹ́rú ni no àwọn wo ló ṣí ọ̀nà fún wọn tó ń ta àwọn ènìyàn wọn kí ni ìtumọ̀ mo fẹ́ kí ẹ̀yin ọmọ ọ̀yọ́ torí a lè sọ̀rọ̀ yorùbá tá a bá ti dárúkọ ilé ifẹ̀ á dárúkọ ọ̀yọ́ àwọn ìlú ìṣẹ̀ǹbáyé tó ṣe pàtàkì tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ yorùbá a gbẹ́dọ̀ ká má dárúkọ ilé ifẹ̀ ká má dárúkọ ọ̀yọ́ ìjẹ̀rò arámọkọ ẹbí wọn léèrè ẹbí wọn léèrè kí ló fa ikú bàbá yèyé kí ni ìtumọ̀ ikú bàbá yẹ̀yẹ́ ẹbí wọ́n léèrè ìkànnì wicked people tí ẹ̀mí àwọn ènìyàn tó jọba lé lórí tí ò jọ wọn lójú ikú bàbá yèyé bí ò bí wọ bí wọn àti ìbí wa nígbà tó ṣẹlẹ̀ àwọn bàbá wa wọ́n pa ní ìtàn fún wa wọ́n ní tí ọmọdé ò bá bàtà bá àrọ́bá àrọ́bá bẹ̀rẹ̀ òní bàbá àtàn àwọn ọba tẹ́ ń yé sí yẹn àwọn ọba tẹ́ ń ṣe kábíyèsí fún yẹn ìkà ni wọ́n wọn fẹ́ràn yín ìkà ni wọ́n wọn fẹ́ kí ìran yorùbá ní àṣeyọrí torí nínú àìní àṣeyọrí yorùbá níbẹ̀ làwọn ti ń ṣe kíni náà ti ń sọ̀rọ̀ can you imagine kidnapping lọ́tún jínigbé lọ́sì ìpànìyàn lọ́tún wọ́n sì tún sọ pé let the good word continue àwọn ọba kan tún wà lọ́wọ́ ẹ̀dọ́ọ̀sì wọn to show you that they are wicked. What is the meaning of ikú Bayeye? yèyé? Kwẹ́sẹ̀ kejì nìyẹn o. Fún àwọn tọ̀yọ́, kwẹ́sẹ̀ àkọ́kọ́ ni pé kí ni ìtumọ̀ Èkìtì parapọ̀ kí ló ìtàwó ló bí ìtàwó ló bí ikú bàbá yèyé? Wà á kan blame àwọn England àwọn òyìnbó tó wá kó wa lẹ́rú ni. Ṣèbá àwọn kan ló pè wá pé ẹ máa bọ̀. Tó ẹ ti gbàgbé fún ṣe ta ní wúrà ni àwọn ọba Ìbàdàn ń gbà yẹ ọba Ọ̀yọ́ àwọn ọba yẹ ló bẹ̀rẹ̀ sí ń ta àwọn ènìyàn wa wọ́n tà wọ́n wọ́n fi wọ́n ṣẹrú they are wicked that is why tí ẹ̀mí àwa tó tí wọ́n jọba lé lórí òfin jọ wọ́n lójú nígbà tẹ́nìyàn níyàwó lóòótọ́ tẹ́ bá níyàwó àbá bẹ́ẹ̀ ni pé kí ìyàwó ènìyàn kó máa rí ìyàn ọba Ọ̀yọ́ ìgbàanì di Adéyẹmí first torí pé ìyàwó ẹ̀ rí fín ó dẹ̀ invite bàbá ìyàwó ẹ̀ àti ìyá ìyàwó ẹ̀ ó dẹ̀ pa wọ́n dẹ̀ gé orí wọn ó dé mọ́nú àwo kòtò ayé àtijọ́ yẹn ìgbà ó wá pe ìyàwó ẹ̀ ó wá ṣí ìyàwó wa ní ikú bàbá mi rèé ikú ìyá mi rèé òun náà sọ́dọ̀ oríkìlẹ̀ ní ikú bàbá yèyé ìgbà tẹ́ kí pé ọmọ tí ikú ò gbẹ́dọ̀ pa ọmọ tí àrùn ò gbẹ́dọ̀ ṣe mi ò tọ́ fún yín pé àrùn ló máa pàgbẹ́yìn ikú yẹn ló máa ló máa ló máa jẹ́ kó dágbére they are all wicked. kò dàbí ọba adésọjí adérẹ̀mí tẹ́lẹ̀ òyìnbó ní kó wá tó ní kó wá bá òun ní pálàsì òun pé ọ̀ní ọ̀fífẹ́ yìí jáde síta ẹ wá wọ ọ̀ní ọ̀fífẹ́ tó dé òní ìtọ́yìn himself to a comedian iye wa ò dẹ̀ sí ẹ Yorùbá ò dẹ̀ rí pé nǹkan ti ṣe wá àwọn ọmọ tẹ́ ẹ rán ní yunifásitì tó jáde tó ní phd lénìí ẹ lọ sórí social media oníkálukú ti di comedian káàkiri lọ́nà àtijẹ́ náà ni nígbà tí ò sí iṣẹ́ tí ò sẹ́nìtì so the, the, next thing tó kàn ní wípé kí àwọn ọba wa máa fi fúlàní jẹ sẹ́ríkì káàkiri sẹ́ríkì èyí tí aláàfin Ọ̀yọ́ àná tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò mọ̀ nìyẹn aláàfin ó ti di tà náà it's no more again pẹ̀lú gbogbo ìyàwó tó kójọ pẹ̀lú owó tó ń lé kiri kó wá dìde kó wá máa náwó ọ̀nà sẹ́ríkì tí aláàfin àná tó fi jẹ sí gbogbo ìbàràpá méjèèje dé ṣakí ìyá ẹ̀ là ń jẹ lénìí ni mo fi ń rọ gbogbo ẹ̀yin ọmọ èkìtì most especially ẹ̀yin ọmọ adó adó gbẹ́dọ̀ bàjẹ́ tẹ́ ẹ bá ti gbà kí èwì kó fi sẹ́ríkì jẹ ní ìlú adó àánú èkìtì ṣe mí o ní ibìkan ládó ń bíbà wọ́n pè ní ṣé ojúmọ́ṣe ni ẹ wá wo àwọn fúlàní yẹn àrà tó ń dá ń bẹ̀ tó jẹ́ wípé tí yorùbá ò bá rìn rè ń bẹ̀ ìbẹ̀rù ni tí Yorùbá ò bá dúró déédé ní ilẹ̀ ara wa ni o àrà táwa ò lè dá lọ́dọ̀ wọn wọ́n dá lọ́dọ̀ wa so I want everybody all the Èkìtì indigene tó jẹ́ ojúlówó ọmọ Èkìtì to say no to Serikin Fulani in Èkìtì we don't want it Fulani Fáyẹmí lè approve ẹ̀ ṣé mọ̀ pọ́nmọ́ Sokoto ni Fulani ni Fáyẹmí òun ló sọ wípé tán bá kidnap èèyàn kan lẹ́kìtì rédíò gbẹdọ̀gbẹ́ tẹlifíṣàn ò gbẹ́dọ̀ gbé so ó lè approve ẹ̀ kí kábíyèsí kó fi sẹ́ríkì jẹ but àwa tá a jọ mọ èkìtì we say no fáyemí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kó tó di gómìnà nígbà yẹn lọ́hùn kò ní ilé lẹ́kìtì kò sẹ́ni tó mọ̀ ẹ̀yin lẹ bọ́ lẹ sọ́ ènìyàn nígbà tẹ́ ẹ ènìyàn tó wá fẹ́ máa gé yín jẹ bó ṣe wù yín so mo rọ gbogbo ọmọ èkìtì ohun tó bá máa we don't want seliki in Ekiti land let, let, let every one of us stand up and say Ekiti no be Lagos Ekiti no be Sokoto no be Katsina no be Adamawa we don't want anything concern seliki, Fulani in Ekiti at all torí tẹ́ balai, bá gbà láàyè ọmọ tí ó bí kò àwọn ọba oníjẹkújẹ ọba olè àwọn ọba pàpà ńlági akótiléta ọba wọn pọ̀ dáadáa ẹsọ fálára ẹsọ fájèrò ẹsọ fún èwe adó òrè tọtùn ayé fàmílétè tuntun fẹ́ máa jẹ ilẹ̀ yorù ilẹ̀ yorùbá ilẹ̀ èkìtì máa bí gbogbo wọn mo tún padà sí orí èkìtì parapọ̀ táwọn kan ò bá ṣe ní ìgbà yẹn lọ́hùnún kán dìde ayé fàmílétè tó tẹ́yìn fẹ́ máa jẹ yìí ṣé ẹ máa rí jẹ ni àwọn kan fi ẹ̀mí wọn lẹ̀ wọ́n jà pé náà wọn ò gbẹ́dọ̀ kó èkìtì lẹ́rú èkìtì ń lẹ fẹ́ tà lọ́fẹ̀ẹ́ ló fò fáwọn fúlàní. èkìtì ń lẹ fẹ́ tà lọ́fẹ̀ẹ́ ló fò fáwọn fúlàní. kájọ dìde ẹ̀yin ọmọ adó mo tún pè yín lẹ́ẹ̀kan sí most especially ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ wa tó jẹ́ pé lé ìdílé yín láti ń jọba ládó ẹ tètè pé rúfọ́ọ̀sì adéjùgbé aládésanmí kẹta yín pé kó ti ọwọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ kó rí fáàs kó ṣe kí ni kó rí fáàs pé gbogbo èkìtì rìjẹ́ẹ̀tì ẹ̀ we don't want Fulani. We did not want Seriki Fulani in Ekiti. Wọ́n àti ìjẹ Seriki wọ́n ń gbé wa nígbèkúgbé. Ọ̀nà Emure sọ̀nà Ìṣẹ̀. Igbó rìsáàbù tó débẹ̀ ó dé ọ̀wọ̀. Ṣé 2018 ni? Ọmọ tó fẹ́ lọ tó fẹ́ lọ lé ibẹ̀ náà ti gbé. Ìgbà tá máa rí á ọ̀wọ̀. Let us say no to that. wọn ń ṣara wa we don't want them in our midst there's nothing like a one nation tí èkìtì bá sọ̀rọ̀ ọ̀yọ́ gbọ́ torí pé yorùbá jọ ni wá tí ọ̀yọ́ bá sọ̀rọ̀ oǹdó gbọ́ torí yorùbá kan náà ni wá tí oǹdó bá sọ̀rọ̀ ìjẹ̀bú gbọ́ bẹ́ẹ̀ náà làwọn àwọn iye wa gbọ́ àwọn ìlàjẹ ẹsẹ̀ odò wọn gbọ́ torí pé kí ni Yorùbá kan náà ni gbogbo wa àwọn Àwórì gbọ́ náà gbogbo àwọn Ìbàràpá méjèèjì wọ́n gbọ́ àwọn Ìgànná àwọn Ògbómìnà àjọgbọ́ èdè ara wa torí Yorùbá kan náà ni wá Fulani is not part of us we don't want any attachment enough is enough we don't want any attachment kẹ́ tètè ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ adó ẹ̀yin ọmọ adó àti gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ lọ́wọ́ sí torí pé mo mọ̀ pé kò ní dá ṣe èwí ò lè dá ṣe a pe alára a pe ajérò a pe ọ̀rẹ́ ìtọ̀tún bó ṣe pè yín nígbà tí Tinubu ń bọ̀ nìyẹn torí owó tẹ́ torí owó láyé àtijọ́ ọba máa ní tí aráàlú bá fẹ́ lòun fẹ́ ohun tí aráàlú bá ti ṣe lòun máa sáyìn sí ṣùgbọ́n lóde òní náà ń tọ́wọ́ bá ti fẹ́ lẹ́yìn ṣe tẹ́ bá ní wọ́n fẹ́ kó gbogbo ìlú lẹ́rú ẹ̀ tẹ́ bá rí àti rí owó ọpọlọ yín ti yòrò ó ti doríkodò tẹ́ bá ní aráàlú yín o adó tẹ̀ ń pè yín o àbẹ̀ kí kí ọmọ ọmọ adó di mọ́ gbogbo ẹ̀yọ́ bá ilẹ̀ èkìtì pátápátá kọ́tọ́ bá ti gbówó lé lọ́wọ́ ọmọ ojú ọ̀rọ̀ lárí ti ń pọ̀ láníyanu ṣíọ̀ ọmọ yorùbá ẹ jẹ́ ẹ jẹ́ kájọ wò ó kájọ ní àròjinlẹ̀ ó ṣe wá dé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá náà ń fi torí owó náà ń tà wá bó ṣe ń ṣẹlẹ̀ lóńdó ló ń ṣẹlẹ̀ lẹ́kìtì ló ń ṣẹlẹ̀ ní Kwara ló ń ṣẹlẹ̀ ní Kogi ló ń ṣẹlẹ̀ lógùn ló ń ṣẹlẹ̀ lọ́ṣun ló ń ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ lé. kí ló ti wá rí ṣé bá a ṣe máa dákẹ́tà dẹ̀ máa wòran rèé ó tó àkókò tí gbogbo wa dìde ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin àgbà most especially lẹ́kìtì mìíràn yìí tó bá gbà ká ṣe ìwọ́de ká wọ́de to say no to the plan of a we káwa máa sọ fọ́ọ̀mù ọba yẹn wípé tí àwọn aráàlú bá ti fẹ́ lẹ́ máa ṣe àwọn tó ń pa wá bí ẹni pẹran ẹ tún fẹ́ fún wọn ókè ìtí ẹ̀yin aráàlú tẹ́yìn èkìtì ọ́fìmọ̀ ni wípé bá ti ń gbé wa lọ́tún tó ń gbé wa lọ́sì ó dùn mọ́ èwì lẹ́nu ló fi ń pàtàkọ́ fún wọn ló fi fẹ́ fòye dá wọn lọ́lá at least téèyàn bá ṣeun tó bá dáa yóò bá ní pé tégún ẹni bá jóore níwà orí a máa yá atọ́kùn ìṣe ìwà àwọn fúlàní ó tẹ́ èwì adó lọ́rùn ìdí nìyẹn tí èwì fi fẹ́ ṣe kíni tó fi fẹ́ dá wọn lọ́lá ṣé ẹ mọ̀ pé ọba ṣakídá buratai lọ́lá buratai tó fẹ́ gbẹ̀mí olóyè ṣiṣẹ́dẹ̀ Ìgbòho ẹni tó sọ wípé ìyà tí yorùbá ń jẹ ó tó gẹ́ ẹni tó sọ pé ẹ má pa yorùbá mọ́ kí ló dé tẹ̀ ń pa àwọn ènìyàn mi àwọn ènìyàn mi ò kọlù yín ẹ̀yin lẹ́ ń kọlù wọn kí ló dé ẹ lóyún ẹ dr abolo aborode ẹ pa alájà ẹ ń pa kúkúrú ẹ pa gúgùn àwọn ìyá wa lọ́mọ oko ẹ ṣe wọ́n bó ṣe wù yín ṣé enough is pé enough is enough ẹ yé pa àwọn ènìyàn mímọ́ ọba ṣakíní ohun tó ṣe yẹgẹ ó tó ó tó ká ọ̀nà ẹ̀ ó lọ gbóyè dábúrà táyì lọ́rùn òun náà lè wí adó tó fẹ́ ṣe ṣe mọ̀ pé ńgbà tí ṣakí ṣe olú ìyìn náà ṣe ó múlà wá ní ó fi jẹ́ jẹ́ kí ni akórèwọ̀lú àbá akókúwọ̀lú Oh na níta ló tún fẹ́ ṣe lónìí I want everybody to know gbogbo ẹ̀yin ọmọ Èkìtì pátápátá mo tún sọ lẹ́ẹ̀kan sí ìlú Adó ò gbẹ́dọ̀ bàjẹ́ ìlú Adó ò gbẹ́dọ̀ bàjẹ́ torí Adó ti gbogbo wa ni orísun Èkìtì l'Adó jẹ́ Adó ti gbogbo wa ni gbogbo wa lájọ ní tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí Adó ó ṣẹlẹ̀ sí gbogbo wa. ká dìde ká sọ pé no ẹ jẹ́ ká jọ sọ fún wọn pé àwa gbọ́ kó ìbọn mọ́ dání jù bẹ́ẹ̀ lọ ká sọ fún wọn pé àwa la nílẹ̀ ohun tí àwa bá dẹ̀ fẹ́ rèé. àwọn bàbá wa nígbà tí ṣìgìdì bá ti fẹ́ ṣeré ẹ̀tẹ́ a ní kán gbé òun lọ sódò pé òun fẹ́ lọ ṣe kíni òun fẹ́ lọ́wẹ̀ èwì ti fẹ́ ṣeré ẹ̀tẹ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèwé ẹ̀ tètè lọ sí nígbẹ́rẹ́ ìpàkọ́ pé bàbá ní tẹ́ ṣe yẹ àwọn aráàlú ò èyí a ti ṣe so yorùbá ò ní tí bí bàbá bá tiẹ̀ fẹ́ bí ìyànjòyè bí ò bá róye oyè tán lé ọ̀fọ̀ èkìtì land ara oyè náà ni tiẹ̀ ti jẹ́ ọ̀fọ̀ èkìtì land ara oyè náà ni olúyọdún náà ọ̀fọ̀ èkìtì land ara oyè náà ni a ti gbọ́ sẹ́ríkì fúlàní láwọn tó ń pa wá tó ń pa kúkúrú tó ń pa gígùn èkìtì tẹ́rí ekiti wọ́n yoruba yorùbá gẹ́gẹ́ bí ẹran pété bá pa wá tán wọ́n gba ilẹ̀ wa lọ́wọ́ wa wọ́n fẹ́ mọ́sọ́lá àná those people sign signed agreement in 1914 they are no more àwa là ń jìyà ẹ̀ lẹ́nìí nígbà tó sáyẹn ibi ire ire wa nínú ibi wọ́n rò pé tó dáa náà ṣe ń gbà yẹn ire yẹn náà kọ́kọ́ rí wọ́n lo ire yẹn pẹ́ nígbà tó dibi mọ́ wọn lọ́wọ́ ibi òun la ṣe ń jẹ lénìí àwa la fẹ́ bókò nínú ibi yẹ fúlàní wa ń wọ ọ̀nà míì pé òkè ó dàbí pé ojú àwọn ọmọdé ti là ẹ mọ̀ pé fúlàní they did a great mistake táwọn gan kábàámọ̀ ẹ̀ lọ́wọ́ pé wọ́n fún ìran yorùbá ní opportunity láti travel out láti expo káàkiri gbogbo àgbáyé yorùbá ti mọ tó dára wọ́n ti mọ wọ́n ti mọ̀ bó ṣe ń ṣèjọba wọ́n ti mọ̀ wọ́n ti mètò òlu wọ́n ìran fúlàní jẹ̀ka ẹ̀ lọ́wọ́ lénìí. wọ́n jẹ̀ka ẹ̀ wọ́n wá rí i pé òkè they can still use that another opportunity wọ́n wá kó wọ àwọn ọba àwọn tó pera wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n kó wọ àárín wọn láti ṣe kínni láti lè gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa síbẹ̀síbẹ̀ náà mo ní à ń pàtẹ́wọ́ fún wọn ni so ẹ̀rọ gbogbo ẹ̀yin ọmọ odò adó ẹ̀yin ọmọ òkè ẹ̀yin ọmọ òkè gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú adó pátápátá tẹ george ọ̀rìnjìnà ọmọ adó ẹ tètè lọ ṣe ìpàdé pẹ̀lú èwe adó pé àwọn ọmọ èkìtì tó wà nílé àtàwọn ọmọ èkìtì tó wà lájò sọ wípé no to Seriki in Ekiti land we don't want it. We don't want it. A we is now a 76 or 77, be a 78 ni. Ìgbà díẹ̀ ló kù fún, wọ́n wá dógún lẹ̀ tán, wọ́n wá dà wá sínú ìyọnu. We say no to that. Mo rọ̀ yín ni. Ẹ̀yin ọmọ Ìkẹ́rẹ́, mo rọ̀ ni o. Ẹ má jẹ́ àwòrán o. Ẹ̀yin ọmọ Ìkọ̀lé ọmọ yẹ́, gbogbo mọ̀bà, gbogbo ìleje méje gbogbo ìjèrò gbogbo ìfẹ́lódùn ìrẹ́pọ̀ ọdún ẹ̀yin Èkìtì East all the sixteen local government in Èkìtì ẹ̀yin ọmọ Ẹ̀fà let us forget about politics wọ́n fàyè wá gbá géèmù ní lẹ́nu ìgbà tí mo bọ́ mo ráwọn tó kó àdá dání àwọn tó fẹ́ ṣe ìjọba ìjọba àlàáfíà ni wọ́n kó àdá dání wọ́n ẹ̀yin ọ̀dọ́ yìí náà kó àdá lé lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ béèrè ẹni tó kó àdá àti gilé yín lọ́wọ́ pé ọmọ títí ẹ̀ dà kó kó àdá àti gilé ọmọ títí ẹ̀ lọ́wọ́. Let us say no to that we don't want any Seriki in Ekiti we don't want ohun tá a fẹ́ ni Yorùbá nation orílẹ̀-èdè títí wa ohun tá a fẹ́ ni Yorùbá nation ask all the southwest governor wọ́n lè ṣe bó ti wù wọ́n kásínà nínú tí a ṣọ̀tọ̀pù wọn ẹ̀rí sájẹ́ǹtì tó tó disgrace Sanwó-Olú ìgbà yẹn lọ́hùn kí ló kí lẹ rí mú bọ̀ ń bẹ̀ ẹ tún gbọ́dọ̀ ń bá no sájẹ́ǹtì yẹn ju Sanwó-Olú lọ torí pé ọ̀dà wá láti nọ́ọ̀tì ni ẹ̀já sọ fún wọn Èkìtì ò fẹ́ sẹ́ríkì o wọn à ń jẹ sẹ́ríkì lẹ́kìtì o ọba tó bá fẹ́ dánwò ẹ̀ á filẹ̀ ṣaṣọbora ni o ná eléyìí ó ṣe tẹ́tì o iṣẹ́ tí gbogbo Èkìtì rán nìyẹn táwọn onílẹ̀ àwọn tó ti lọ àwọn bàbá wa tó tẹ̀lé Èkìtì dó àwọn tó dúró tó pé tá à ń pè ní Èkìtì parapọ̀ ẹni ọba tó bá ṣerú ẹ̀ ẹlẹ́dàá wọn máa bínú tí ilẹ̀ Yorùbá máa jà wọ́n lógun. we don't want any Fulani in Ekiti land Ekiti remain Ekiti Yorùbá remain Yorùbá land ohun tí à ń pòǹgbẹ fún tọmọdé wa àgbà wa ọkùnrin wa obìnrin wa tá à ń pòǹgbẹ fún ní orílẹ̀-èdè títí wa orílẹ̀-èdè olómìnira Yorùbá land a fẹ́ padà sí orísun wa we don't want any attachment again dàrúdúró dàpọ̀ yẹ ogun ló ń kó bá wa ẹbí wọn léèrè ìbáṣepọ̀ wa àti Nàìjíríà èrè wo ni Èkìtì jẹ́ ń bẹ̀ èrè wo ni Ọ̀yọ́ jẹ́ ń bẹ̀ èrè wo ni Èkó jẹ́ ń bẹ̀ èrè wo ni Ògùn jẹ́ ń bẹ̀ èrè ni Ọ̀ṣun jẹ́ ń bẹ̀ èrè ni Kwara àti Kogi jẹ́ ń bẹ̀. wọ́n ní Lagos state ń produce twenty two kìíní billion two hundred and kìíní billion ìgbà tí federal government máa máa fún wọn padà ó fún Lagos state ní nine billion ẹ̀wòwò Sokoto tó produce bíi two billion wọ́n wá fún wọn ní èlò times three mo ní times ten ní tí wọ́n produce lójoojúmọ́ ni ní ìran Yorùbá ń ṣòwò ṣọ́ọ̀tì nínú nínú Nàìjíríà lójoojúmọ́ náà pa wá bí ẹni pẹran Sir, let us come out and say, this is our land. This is Ekiti land. This is a Ondo land. This is Oshun land, Ogun land, Oyo land, A Lagos land. No be Katsina, No be Adamawa, No be Taraba, No be Sokoto, No be Kano. Enough is enough. Ìjà dìde. Ṣé rí tá a bá bóò la yí àwọn ọmọ wa ṣe máa rí lọ́jọ́ ọ̀la ṣèbá rẹ̀ láwọn bàbá tó dìde nígbà táwa ń ṣe kékeré síbẹ̀síbẹ̀ ayé wa ò báláǹsì táwa náà bá tó wá dákẹ́ lé ní ìyà yẹ́ ọmọ ṣe kíni yẹ́ ọmọ increase lójoojúmọ́ ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé kò sí ní tọ́pẹ̀ ní fúlàní tẹ́lẹ̀ ní ìwọ ní Kano ni ìwọ ní Sokoto ni ìwọ ní Katsina ni ìwọ ní Adamawa ni Hausa ni gbogbo wọn sísítẹ́ẹ̀mù tó fi wọlé sí àwọn yẹn tán pa wọ́n run tán eradicate wọn tán jọba lé wọn lórí system yẹn náà ti ń wọ̀ sọ́dọ̀ wa kò sí ìlú kan tẹ́ ẹ máa dé ní ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ ní bá Fúlàní tó ń dá bí population àwọn tó bá wà ń bá jẹ́ two hundred tó bá jẹ́ two hundred ẹ bá màálù five hundred nínú ìlú ọ̀hún ṣé àmì kò wọ́n ti wọ́n ti ṣe kíni wọ́n ti ń bò wá mọ́lẹ̀ díẹ̀díẹ̀ enough is enough enough is enough ó tó àkókò àtòǹdó àtèkìtì àti kwara àti kogi àtọ̀ṣun àtọ̀yọ́ àtògùn àti kó ilẹ̀ wa padà inú oko ẹrú la wà àwọn ọba tẹni ká máa bọ̀wọ̀ fún tẹni ká máa hùwà ọmọlúàbí fún wọn àwọn gan hùwà ọmọlúàbí ọ̀nà àti fi wá ṣòwò ẹrú wọ́n kó wa fún wọn wọ́n kó ilẹ̀ wa fún wọn wọ́n fi ń gbowó wọlé ọ̀nà wa let us say no to them àlàáfíà ọlọ́run yóò máa bá yín gbé ọlọ́run yóò jà fún wa o ọlọ́run ti ń jà fún wa ni àwa ní ká dìde ni mo fi sọ wípé ìtẹ̀síwájú ilẹ̀ yorùbá ló yẹ kó jẹ wá lógún ni mo fi kẹ́pẹ́ ẹ̀yin aláṣeyọrí gbogbo ọmọ èkìtì ẹ̀yin tẹ́ ń ṣìrìn ìrìn àjò òmìnira yorùbá yìí tọkàntọkàn yín tí ẹ fi rọ́kún tí ẹ fi àtàmọ́tàmọ́ kún tí ẹ dúró tán Please, we need your support. Gbogbo ọ̀nà, ohun tá a bá ní ká fi jà, ká nation. We don't want any attachment. Please, Cherry, onti tí a bá fi màálù wọn lẹ̀ fún wọn. Àtàwọn ọ̀ǹtì tá a bá fi lẹ̀ fún wọn tán fi ń gba tán fi ń ra iyì àwọn ọba ilẹ̀ Yorùbá látọ̀dọ̀ wa náà ti ń gbà lọ enough is enough ó tó àkókò láti dìde ó tó àkókò láti gba ẹ̀tọ́ wa padà ó tó àkókò láti sọ pé no mọ́fọ̀kọ mi dọ̀nà Yorùbá pé ijọ́ kan lè nìyàn máa ń kọ́ ẹ̀yin ọmọ Adó Èkìtì ẹ̀sìn ọba yín ní ìgbẹ́rẹ́ ìpàkọ́ ẹ̀sìn Rufus Adéjùgbé Aládésanmí kẹta ẹ̀sìn ní ìgbẹ́rẹ́ ìpàkọ́ pé gbogbo Èkìtì sọ wípé we don't want Serikin Fulani in Ekiti land God bless you all.